àwòrán kẹwàá àwọn òfin mẹ́wàá àwọn òfin tí ọlọ́run fún Mósè dára púpọ̀ ẹnikẹ́ni tí ó bá tẹ̀lé e yóò rí ìbùkún ọlọ́run gbà ìwọ̀nyí ni òfin ọlọ́run àní láti fẹ́ràn sìn kí a sì ṣe ìgbọ́rọ̀ sí ọlọ́run kan ṣoṣo tí í ṣe ọlọ́run òtítọ́ ìwọ kò gbọ́dọ̀ yá ère tàbí tẹríba fún wọn má ṣe pe orúkọ ọlọ́run ní ọ̀nà tí kò ní ọ̀wọ̀ ya ọjọ́ ìsinmi sí mímọ́ lọ́sọ̀ọ̀sẹ̀ fún ìsinmi àti láti sin ọlọ́run àwọn ọmọ ní láti ṣe ìgbọ́rọ̀ kí wọ́n sì tẹríba fún àwọn òbí wọn ìwọ kò gbọ́dọ̀ pa ènìyàn ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ parọ́ tàbí tan ènìyàn ìwọ kò gbọ́dọ̀ jalè má sì ṣe ojú kòkòrò sí àwọn nǹkan tí ó jẹ́ ti ẹlòmíràn